الحمد لله على نعمه الباطنة والظاهرة جعل الدنيا مزرعة للآخرة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الحمد في الأولى والآخرة وأشهد أن محمدا عبده ورسوله المؤيد بالمعجزات الباهرة صلى الله عليه وعلى آله وأصحابه وأصحابه نجوم الهدى نجوم الهدى الظاهرة وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله تعالى واعلموا أنكم ما خلقتم عبثا ولم تتركوا سدى خلقكم الله لعبادته وأمركم بتوحيده وطاعته وأوجدكم في هذه الدار وأعطاكم الأعمار وسخر لكم الليل والنهار وأمدكم بنعم وسخر لكم ما في السماوات وما في الأرض جميعا منه لتستعينوا بذلك على طاعة الله وأرسل إليكم رسوله وأنزل عليكم كتابه ليبين لكم ما يجب وما يحرم وما ينفع وما يضر وما أنتم قادرون عليه من الأخطار والأهوال لتأخذوا حذركم وتستعدوا لما أمامكم فإذا لم تصر أيها العبد فإذا لم تسر أيها العبد إلى الله تعالى بالأعمال الصالحة وتطلب الوصول إلى جنته فإنه يسار بك وأنت لا تدري وعما قريب تصل إلى نهايتك من هذه الدنيا وتقول فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون يا ابن آدم إنك في هذه الدنيا تتقلب بين أحوال ثلاث نعم تتوالى من الله عليك تحتاج إلى شكر والشكر مبني على أركان ثلاثة الاعتراف بنعم الله باطنا والتحدث بها ظاهرا وتفريقها في طاعة موليها ومعطيها الحال الثاني ما يجري على العبد في هذه الدنيا من محن وابتلاءات وابتلاءات من الله عز وجل يبتليه بها فيحتاج إلى الصبر والصبر ثلاثة أنواع حفظ النفس عن التفاقس بالمقدور وحفظ اللسان عن الشكوى إلى القلب وحفظ الأعضاء عن أفعال الجسد وأفعال الجاهلية قال جل ربنا إنما يوفى الصابرون أجرهم بغير حساب والله سبحانه وتعالى لا يبتلي العبد المؤمن ليهلكه وإنما يبتليه ليمتهن صبره وعبوديته فإذا صبر فإذا صبر صارت المحنة في حقه منها وفهانت البلية في حقه عطية وصار من عباد الله المخلصين الذين ليس لعدوهم سلطان عليم كما قال تعالى ربنا لجبريل إن عبادي ليس لك عليهم سلطان وقال تعالى أيضا إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه إنما سلطانه على الذين يتولون يتولونه والذين هم به مشركون الحال الثالث ابتلاؤه بالهوى والنفس والشيطان فالشيطان العدو الكريم وضد الإنسان وضد الإنسان وعدوه وإنما يغتاله ويظفر به إذا غفل عن ذكر الله وتعافيه واتبع هواه وشهوته ولكن الله سبحانه وتعالى فتح لعبده باب التوبة والرجوع والرجوع إليه فإذا تاب إلى الله تعالى توبة صحيحة نصيحة تاب الله عليه وخلصه من عدوه ورد كيده عنه وإذا أراد الله بعبده بعبده خيرا فتى له باب التوبة والندم والانكسار والاستعانة بالله عز وجل ودعائه والتقرب إليه بما أمكن من الحسنات وأراه عيوب نفسي وأراه عيوب نفسي وسعة فضل الله عليه وإنسانه إليه ورحمته به فرؤية عيوب النفس توجب الحياة من الله عز وجل والذل بين يديه والخوف منه ورؤيا بفضل الله توجب محبته توجب محبته والطمع بما عنده توجب محبته والطمع بما عنده فيكون بين الخوف والرجاء ويكون من الذين يدعون ربهم خوفا وطمعا فاتقوا الله عباد الله واذكروا قول الله عز وجل يا أيها الناس إن وعد الله حق إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا ولا يغرنكم بالله الغرور إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير بارك الله تعالى لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآي والذكر الحكيم أقول ما تسمعون وأستغفر الله تعالى لي ولكم àfi ọpẹ́ fún ọlọ́ọ̀bá wa lórí ìkẹ́ rẹ̀ tó fojúmọ̀ àtẹ̀yí tó pamọ́ ọlọ́run tó ṣe ayé ní oko táàrò fún àlìkìyàmà yẹn ni pé a ti ṣẹ́ ń bí àálọ̀ kéré lọ́wọ́ mo ń jẹ́rìí pé ọ̀sọ́bà kan tó tọ́ fún lẹ́yìn rẹ̀ Allah subhanahu wa ta'ala kò lórogún nínú gbogbo òròyìn àti títóbi kò lórogún kan ọ̀nà ọba tọ́pẹ́ tọ́ sí ní gbogbo ọgbà ọbẹ̀ ẹ̀yìn ni mọ̀ ń jẹ́rìí sí anẹ́gbà Muhammad bá wa náà ni òjíṣẹ́ ọlọ́run bá wa náà ni ọlọ́run bá fún lọ́wọ́ lápá àwọn àrísàmì àmì tó èyí tá a lè fi màkọ́jú sí ọlọ́run ọba ni tó ṣe sábà bí káwọn ọmọ ádámà kí wọ́n fi gbà lójú sí ọlọ́run táwọn tí wọ́n jọ́tọ̀ ọlọ́run tí wọ́n sì gbójú kúrò bẹ́ẹ̀ táwọn àrísàmì náà ti tóbi tó ọlọ́run bá wọn sàlékún gáàsì gẹfà nẹ́rọ tọlọ́lọ́ ọ̀tàrà àlẹ́ ìwọ̀sálà ọlọ́run wa sí àwọn ará alẹ́ ànẹ́bíwa Muhammad bá wa sí àwọn àfúhàrò ànẹ́bíwa Muhammad tọlọ́lọ́ àlẹ́ ọ̀rọ̀lẹ́ aláwọ̀tàálà àánú àjọ̀rí ìmọ́lẹ̀ làwọn náà ọlọ́mà ní sàlékún kẹ náà títí tí ó dìdórí gbogbo àwọn sáńsẹjú kòkòrò àti tẹ̀lá nàbì ní ìbámu sí sojútẹ ọlọ́run tó fi kalẹ̀ tọ́lọ́wọ́ bá fi ràn àwọn ìfisí wa mẹ́ta kan òlàbẹ́ka gbéyẹ̀wò nínú kótóbá àjúmọ̀ náà kò séyìí tá a ní ti sin lọ́hùn kò séyìí tá a ní ti sin lọ́hùn bóyá ní ọ̀kan àbẹ́kejì abẹ́kẹta àbí kó jẹ́ pé gbogbo ẹ̀yìn ipò bá wà nínú ìgbésí ayé wa bọ́kàn ti ń wá lọ̀kan ń lọ lómi ìtún fún nínú mẹ́tẹ̀ẹ̀ta síwájú ìgbà náà ìtọ́kọ̀lá ìbàdàn lọ ẹ̀rúsìn náà bẹ̀rù ọlọ́run kẹ́ ẹ sì mọ̀ dájú pé ọlọ́run bá ò dá wa lásán o òtítí wálẹ̀ fún rèébè òpè wálẹ̀ fún asán ọlọ́run bá dá wa nítorí kálí ìjọsìn fóun ni ẹjá pàtàkì ẹ̀sìn gbogbo kí n lọ nínú ìtẹ̀mí ayé wa ọ̀gá ìjọsìn tó wá dá wa fún ni pé àmọ́ra fún bí ta ìyí ọ̀pá yín láti ọ ní kí a mú òní àtò lẹ́yìn ìgbà tá a bá fún ọlọ́run ní ìwọ rẹ̀ kan ní ó tó ka nǹkan míì yẹn ni wípé ìwọ ẹnìkan ò gbọdọ̀ forí gbárí pẹ̀lú tọ́lọ̀ ìjẹ́lẹ̀ àtàkédò nìyẹn nínú àwọn ìtumọ̀ rẹ̀ tí ó bá wá jẹ́ pé ìjọ̀kan forí gbárí nínú àlámẹ̀rí pátápátá ọlọ́run ọba wa ẹlẹ́dàá wa ń béèrè tiẹ̀ àti mọ̀kọ́ràn àyàn ni tẹ́ ẹ̀ bá fún ọlọ́run tẹ́ ẹ wá fún èèyàn lásìkò àbí nǹkan kan lásìkò kan náà tó jẹ́ pé irú tọ́lọ́run bá ń béèrè yìí àwọn ẹ̀dá kan náà tún béèrè rẹ̀ tó bá ti lọ forí gbárí àbáyé wa tá ń lò lódìdí ọkọ̀ lọ forí gbárí yẹn ni pé nǹkan kan tá a fẹ́ ṣe ń bẹ̀ ó lọ forí gbárí pẹ̀lú ìlànà tọ́lọ́run ọlọ́run ọba ń fẹ́ ayé ò fẹ́ ayé ń fẹ́ ọlọ́run ò fẹ́ ibi tí ti máa borí gbárí nìyẹn ẹni yóò tó bá mọ̀ dájú wípé ọlọ́run dáhùn nítorí pé kò wá sí òun subhanahu wa ta'ala yóò yà yẹ̀bá fún nǹkan tí ọ̀rọ̀ bá forí gbá yóò yà yóò yẹ gbogbo nǹkan mí lẹ̀ pátápátá látara wípé ọlọ́run báyìí náà lọ́ba tó dá wa òun ló dá wa olómọ wa máa bẹ olóhùn fún wa lẹ́mìí lòdò nígbà ń sọ̀rọ̀ yìí àtìgbà tá a ti ń bẹ èyí tó kù nínú ìsẹ̀mí wa tá lò òun náà ni ó fún wa lò àwọn ádámọ̀ kan gbàtàn jẹ́ ní oríṣiríṣi ìgbésẹ̀ ni wọ́n ti gbé torí ní wọ́n lè lo ẹ̀mí púpọ̀ ẹ̀yin jẹ́ ẹ̀gbẹ́gbẹ́sẹ̀ kankan tá a fi fún yín lẹ́nu nípìnlẹ̀ ẹ̀wọ̀n atójú dábọ́ tán ọpọlọ wa ń ṣiṣẹ́ kíṣẹ́ nígbà náà wọ́n tó wá mọ̀ pé ó yẹ kí n kó yẹ káwọn ogun lẹ́nu ó yẹ kí n gbégbèsè kí ipò ọmọ ádámù ọmọ kà mí gbogbo àwọn ìgbésẹ̀ tí wọ́n wá ń gbé yẹn kí wọ́n sọ pé wọ́n ń dojúkọ ọlọ́run ìgbésẹ̀ tá a bá fẹ́ gbé lórí eléyìí níbàámu sí àtàwọ̀hìn kò tayọ wípé ọlọ́run ọba mi ò ọba tó fààyè kásẹ̀ òun kalẹ̀ fún mi lẹ́nu gígùn àtàlà àti àràkìn ìgbésìn ọ̀ fún mi ẹ bá ń tọrọ ni ọlọ́run lọ́wọ́ ti tẹ̀lé yìí àmọ́ àwọn èèyàn ń béèrè ẹ̀mí gígùn látara àwọn àtọwọ́ àwọn ẹ̀dá kan tí èsì Allah subhanahu wa ta'ala ẹni tí ò mọ bá ti fún un lẹ́mìí dípò kó béèrè lọ́wọ́ ẹni tó fún lẹ́mìí àwọn ń béèrè bí ó ti gùn lọ́wọ́ ẹni tí kì í sọlọ́ sẹ́mi fáwọn èèyàn ti bẹ́ẹ̀ dáadáa ó ti pọ̀ kódà àwọn náà a ní láti ṣàkíyèsí ara ọba tó mú ọba tá à ń ròyìn ẹ̀ ní alẹ́dì àwùjọ́dà fún fìhárì ìjáàrí wà àtọ́ fúnmilẹ̀ àmà ọba tó já wa tó fún alẹ́mìí lòdò ní tó jẹ́ pé káwọ́ rẹ̀ náà ni tó kù dáálò láyé wà ẹ máa bí àwọn èèyàn léèrè wọ́n sì kan tí mo sábà fi rán wa létí àwọn tí wọ́n béèrè pé kẹ́mi ogun kẹ́mi ogun kí páwọ́ mọ́ kàmí páwọ́ mọ́ tẹ̀mí ẹ ṣàkíyèsí wọn o ẹnìkan náà ni mo ń bùkátà nínú one million èèyàn ẹ kàn fún mi lẹ́nìkan pé ipá òka títí kódà ipá mọ̀lẹ́kà kú òka amílìta sí ọmọ ádámà tí wọ́n jẹ́ bàbá aláwo òun ló wá mọ̀ọ́mọ̀ pé mọ̀lẹ́kà kú àpẹẹkọ títí tán ẹ kàn fún mi lẹ́nìkan ní one million tẹ̀ bá rí àbí bẹ́ẹ̀ gbọ́ rí bẹ́ẹ̀ rí tí ò bá jóni bá máa retí èsì ẹni tó yẹ pé ńgbà tó ṣe tán ló tó pe mọ́lákùlù mọ́ òun tí èsè pé ó kú ńgbà tó ń náà sí ìfẹ́ kú tí wọ́n láǹfààní ìná àpà inú òpò tó ti ná lóríṣiríṣi lábala pé mo fẹ́ kẹ́mi ogun torí náà ọlọ́ọ̀bá tó fún alẹ́ mi òun là ń sọ̀rọ̀ rẹ̀ ọba tó ṣe wípé sọ́kọ̀rọ̀ lákùnrin lẹ́yìn náà wà nìhà òun ló rọ òru àtọ̀sán fún wa tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ìbá mọ́ ìbá ìbá tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ibi ọlọ́wọ́ bá ṣe òru àtọ̀sán nírọ̀rùn ọ̀pọ̀lọpọ̀ wa la máa sinra wa bí kó máa wá bá wa ń bẹ̀ àbá máa tọrùn bọ́nú sàárè pé wàlìfìtìnà tó aṣáájú mìíràn kan ìdààmú ó burú jù kú lọ tí ó bá jẹ́ pé ńgbà délé oṣù pẹ̀lú fìtìnà lọ́nà ọba ṣe tí ilẹ̀ túnṣán báyìí báwo ilẹ̀ báyìí èèyàn tí ọ̀rẹ́ lágbé sí ládùúgbò kí ló fà á tó bọ́lá ti kádàrà sọ nínú ìyẹn òtórí pẹ́lẹ̀ sí náà ni àbí ńgbà sílẹ̀ ó mọ̀ táwọn kankan máa jábọ́ píì gbù láti sánmà ṣe ìsọwọ́ ọmọ èèyàn tó jẹ́ pọ́ ọlọ́run ni ọlọ́run lè ṣe bẹ́ẹ̀ táwọn pé tó nígbà tí nǹkan yẹn bá mọ́wọ́ dúró sílẹ̀ mọ́tọ́ ẹ̀já wọ èkúta tó sà ìlà yìí lò láàmú àti lọ ayé yóò lè débi wípé ẹni tí ò sí ìkànnà ó lọ gbẹ́sàárè àbílẹ̀ tó mọ́ tí wọ́n jẹ́ lójú ìlago mẹ́sàn-án tó ní ẹ̀sùn mílẹ̀ jàre ilẹ̀ sì ti mọ́. ńgbàtọ́lọ́ ń ṣe ní rọrùn. ẹnìkan tá a jọ wọkọ̀ ní bóyá díjẹta àbíjẹrin èmi tí mo dájú kúrò nínú ìlú báyàdà sọlá àti lọfàjì tí ń padà wọlé mọ́ lẹ́yìn sọlá ẹwọ mo ṣe dájú tó mo ti wọkọ̀ pẹ̀lẹ́nìkan tó ti mọ sí yó àti awakọ̀ náà àtòun náà ń kíyèsí nígbà tẹ́ni yẹn débi tí ó ti sọ̀tán dírẹ́fà ló kọ́kọ́ sọ̀rọ̀ ó ní kí lè yóò kọ̀kọ́ lọ sí mọ́láyé lónìí láàárọ̀ kùtùkùtù ó lóhun tó ń wakọ̀ yìí tí ẹ bá ti pérò wọn òun ò bá ti dé ìlú tá ń lọ yìí níwò yìí bẹ́ẹ̀ ní ìjẹta ó fi dọ́ ẹ̀pẹ́ ìjẹta òun ti dọ́hùn ó ti ń padà bọ̀ tóun ti fò mọ́ sí òun lẹ́nìkan wá jí táyé láì jí táyé ọlọ́run tó ní rọrùn fún un ó wá jí pẹ̀lú rọrùn ọtí ló kọ́kọ́ rọ́yù èmi ló ti jókòó sí ìgbà tó bọ́lẹ̀ mọ́ tó lálàáfíà oúnjẹ tó jẹ́ pé oúnjẹ mùsíbà ní sábà sọ pé ó ti mú sí wọ́n ti kàn lábùkù báwọn àbùkù ni òórùn ẹ̀ náà tún jẹ́ mùsíbà. ẹ wàá rí ẹni tó sọ wípé jíjí tó ń jí báyìí òun ti jí síbi iṣẹ́ tẹmẹ̀ àwọn ọmọ adẹ́mọ̀ mọ́ kà sọmọ láàbí pé kò jágbéra ibi iṣẹ́ ti kí ni ibi ìṣeré tóun náà ti mú ọ̀tọ̀ náà wá bí fọ́ ọ̀sẹ̀ yẹn onóòwáyé rẹ̀ wọ́n máa dámọ̀ sí máa ròyìn irú wọn tó kìí jíṣẹ́ ṣeré o kìí sọ́lẹ̀ o èèyàn ní o

ọlọ́run rọ̀ fún alátọ́dọ̀ ẹ̀ nígbà tó máa dámọ̀ kó lórí ilẹ̀ tán wọ́n tún gba òfurufú sánmà lọ wọ́n ṣàǹfààní púpọ̀ bẹ́ẹ̀ bá ń wo àwọn nǹkan tí ń gbé wa kù ẹ̀sẹ̀ lómi ò ní wálẹ̀ mọ́ ni ọlọ́run sì ní wà láyọ̀ ìdúnà ìdá ìrìnà ìlú yìí ilẹ̀ àbímọ̀ṣá lẹ́sìn mọ̀ pé ọlọ́run náà ló kọ́ àwọn tó ṣe nǹkan yẹn àti tòkè àti tinú omi lọ́mọ ádámọ̀ ń gbóṣù bàràǹdì fún wọn àgbé fọ́lọ́hun tó ní tó wà behind the brain ọkọ ẹni tọpọlọ bí ẹni tó dọpọlọ ń kọ́ ẹ ti gbàgbé ọ̀rọ̀ yín fẹ́ni tó lẹ́rù ló lẹ́rù ọlọ́run ló ní gbogbo ẹ̀ ọwá ní ẹ̀ lè mọ ìmọ̀ mi tán ńlá ìmọ̀ ṣáà bá fẹ́ náà ní ìfìmọ̀ yìí ilé ìfìmọ̀ kọ́ máa dá sọ́dá náà sọ máa dámọ̀ ti sinmi pé wọ́n ń wá mọ̀ tí wọ́n ti sinmi pé wọ́n fẹ́ dìtẹ̀ tí wọ́n ti sinmi research wọn ò ní sinmi táyọ̀ òbí tán wọn ò lè mọ̀ ẹni tó wá mọ̀ tí ń jẹ́ kí wọ́n máa discover kí wọ́n máa dìtẹ̀ ọba náà ń kọ́ ipò wọlá ipò báwo ló ṣe rí inú báyà wa ọlọ́run tẹ ogun eléyìí ìtàsàrínù bìdáàlì kàálà àtọ́ràtì nítorí kálẹ̀ àkálẹ̀ ìgbà pé àà kò tọ́ba kan tó yẹ ká tẹ̀lé àkọ́ lẹ́yìn wá àgbà náà torí ọpọlọ wa ò ní gbé àwọn kankan wà á sálà ilé fún ọ̀sọ̀ọ̀là tí ó bá gbé òjútẹ́ dìde lára wa náà ó bá tó fún oníṣẹ́ra èyí bá ní ìrákùn mẹ́yẹ́ yìí ọmọ ẹ̀yà rùn kó lè sàlàyé nǹkan tó tọ́ àti tí ó tọ́ in tó lóore àti tí ó lóore in tó láǹfààní àti tí ó láǹfààní àwọn afọ́fúngbẹ́mù èèyàn tẹ́ ẹ bá sọ fún pé léyìí ò láǹfààní ọlọ́run fi dára wò ní dídá tó dà ẹ má jẹ́ ẹ má wọ̀ látọ̀ ẹ má ṣe nítẹ́ wà ní sebọ́lọ̀ náà ló dá gbogbo ẹ̀ bí ọtí dá sọ ní ìsìn àdígbọ́ ọlọ́run bá fẹ́ ká mu sí ni kò ní dá ọlọ́run bá dá gbogbo ẹ̀ lè ní ìsìlà torí àdánwò ẹ̀yin náà ti sọ pé ilé ayé ilé àdánwò ọwọ́ hakún kama ẹ̀ndẹ́kùn tàbíkò bẹ́ẹ̀ tẹ́wú gẹ̀gán ló sì di lọ́dọ̀ ọlọ́run ọjọ́ àwọn nǹkan yẹn láti fi dán wa wò torí ẹ̀ ló fi rán òṣìṣẹ́ ló sì sọ síra kalẹ̀ láti máa ṣàlàyé tó jẹ́ ẹ̀wọ̀ àti tó mọ́ in tó dọ̀tí àti tó mọ́ in tó tọ́ àti tí ò tọ́ bó ti wù kí làákàrọ̀ ọmọ èèyàn ó mú tó bó ti wù kéèyàn ó dàgbà tó lẹ́kọ̀ọ́ síra ìní ọmọ ṣàlàyé fún ní ọmọ gáìdì ẹ̀ ọ̀sọ̀ọ̀sọ̀ nínú àmà ọ̀kún ó jẹ ká mọ̀ pé a ń lọ dùn náà rí mọ́bọ̀ oní ọ̀nà ìdíyà àná torí náà yọmọ ádámà ẹni yóò ní ọba rìnrìn yára yára tí ó rìnrìn yára yára pẹ̀lú sẹ́ẹ̀rẹ́ kó máa wáyé ó ti gúnlẹ̀ sálùjọ́ náà lọ́hùn irú èèyàn bẹ́ẹ̀ bíi ọwọ́ àlàyé wọ́n ó sì mú rìn tó ní ó dáa kó jẹ́ pé àwọn làkọ́kọ́ tó ìgbésẹ̀ làkọ́kọ́ rìnrìn yárayára lọ́gbẹ́ bíbí wáyọ̀ ní ọlọ́run kó tó di pé wọ́n mú wa rìn ìrìn túláàsì òní fòkú lẹ̀ bọ́rọ̀ gidi àbí bí wọ́n bá rí ohun sì ní mọ̀mọ́ ń gbà náà yóò débì kan tí ó gúnlẹ̀ sí kó ló mọ̀ nígbà wo nígbà tí wọ́n bá dé pẹ̀lú ìgbà yà wà á tají padà ojú rẹ̀ ó wà láà ẹni tí ò ní ìgbàgbọ́ tí ò ní tí ò mọ àkíkọ àlìkìyà àlìáfẹ́rọ̀ yóò wá mọ̀ nígbà náà ìgbà tí wọ́n ní lágbájá ti dákẹ́ òkú ni lẹ́yìn wákàtí mẹ́ta wákàtí márùn-ún àbótẹ́ ìjú bẹ́ẹ̀ lọ tí wọ́n tó tí wọ́n tó gbé sínú ẹ̀pẹ̀ òkú ni wọ́n gbé sínú ẹ̀pẹ̀ tán báyìí wọ́n dáàbò báyìí olùdàlàyé padà ìlàyà omi lè yàrá títí fúnra rẹ̀ ni ó gbọ́ fèrè pé kú mú ẹ dìde fún ìdájọ́ ìdá wa lẹ́gbẹ̀rún ọdún bẹ̀ tẹ̀lé káwọn bá ti lò jù bẹ́ẹ̀ lọ wọ́n ti lẹ́gbẹ̀rún ọdún kan wọ́n ti lò méjì wọ́n ti lò mẹ́ta wọ́n ti lò jù bẹ́ẹ̀ lọ alààyè náà ni ó ti wà tó bá jẹ́ ni tí ń tẹ̀lé mímọ̀ lọ́hùn àti sísin lọ́hùn tí ń gbọ́tọ̀ lọ́hùn alààyè pẹ̀lú rọrùn pẹ̀lú ìdẹ̀kùn pẹ̀lú ìkẹ́ tó bá jẹ́ dàkejì ni alààyè pẹ̀lú òfin fún iye ẹgbẹ̀rún ọdún yòówù tó bá lò nínú tààrí wàlèyàn tó bìlá ìrìnà àdáàbí wá ikọ̀ ọ̀dùn torí ẹ̀ láti máa ṣe àdúrà ẹjọ́ bá lè ká ẹjọ́ bá máa tàṣáwùdù débẹ̀ ó tó rí bẹ́ẹ̀ ká kan bá ń dààmú nínú tààrí pé ìdínà tààrẹ ìbéèrè ìdínà ní ó ṣe ìdí ìgẹ́ tàbí dààmú níwọ̀n bá ìbámu tí ó bá ṣe rí ìdáhùn mú wá sí ìdáhùn náà rọrùn ìwọ̀nba tẹ́ tó bá ṣe tó bá ṣe láyé ní ó ti dámì ìdáhùn yọlọ́run fi ṣe ayé ní oko fàlìjẹ̀nà fún àlìkèyàmù lẹ́yìn náà ààfẹ́ ẹ̀lọ́bí àwọn àkéèsí ní gbogbo ìgbà kọ́mù èèyàn wá dé àdùbí àmọ̀tán tó máa wá sọ pé rọ́bì láwòlá akọ́rìta ní ilà ajẹ́ni ń mọ́rí bẹ́. lẹ́gbàtà afúnláàdọ́ta afúnlọ́gọ́ta afúnláàdọ́rùn afúnlọ́gọ́rùn ẹlòmíì lójú bẹ́ẹ̀ lọ ó tún máa wá sọ gbólóhùn yìí apadà sáà lóró láti. torí kò ní rọrùn mọ́ ìwọ ọlọ́run bá láwòlá akọ́rìta ní ọba sì lọ́mi lára ilà ajẹ́ni ń kọ́

ọlọ́run má jẹ́ kí lágbájá ọmọ padà sí aburú látara ẹ̀sìn ọ̀dọ́ ni títí ìsìlọ́n ó nímọ̀ títí ìsìlọ́n ó lówó títí ìsìlọ́n ó nípò títí ìsìlọ́n ọlọ́run má jẹ́ ọmọ padà sí aburú wọ́n mọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ fáwọn ọ̀dọ́ oní twenty five thirty thirty five forty years tó ní eighty years tó sì ń jẹ jáàmà nílé ẹ̀bọ láyé ìkànnà tó náà sì ń pẹ́rẹ̀ ní ọmọlẹ́yà nàbí sallallahu ta'ala alaihi wasallam tẹ́lò ní ìtò lálẹ́ àti à ń ṣe ìtàkìtà ní ilé bì àti nílé awo àti nídìí orò kódà ọpọlọ tí ń bí ìjọsìn ẹbọ ọ̀dọ̀ àwọn ẹlòmíì tí wọ́n ti ń gba ọpọlọ yẹn báwo ni pláàmì ẹ̀ lọ́dún yìí báwo ni gbé kalẹ̀ báwo ni ó ṣe lárinrin àwọn kan ní ó fọpọlọ sẹ́yìn àwọn ọmọ kárí àtẹ̀lẹ́bì kí táwọn ń lò pé táyé wọn fún nìyẹn irú wọn máa sọ pé láwọlá àkọ̀rọ̀dání ìlà ajalè nkọ̀rí ọlọ́wọ́n bá ní ọba sì fún mi lẹ́mi lóhun ولن يؤخر الله نفسا إذا جاء أجلها nígbà tọmọ èèyàn bá ti ń lọ alìkíyàmọ̀ ní ọmọ ọ̀tọ̀gbọ́ lóyìn tí ọlọ́run fún lẹ́mi ló ó tún bẹ nínú alìkọ̀rán kẹrí tọmọ adánà tí ò sí lọ́mọ ọ̀tọ̀ pé rọ́pìrì yẹ̀hún afá olùkọ́ onítàfíìr ó ní èéṣe tó fi ń sọ pé ẹ̀yin olúwa mi ẹ dá mi padà èéṣe tó fi pluralize ọ̀rọ̀ wọ́n ní rí mọ̀láíkà rí mọ́lákùl mọ́ọ̀tì àtàwọn mọ̀láíkà tó tẹ̀lé ìṣẹ́ nìkan ní rí tó bá sì dé stage yẹn ọwọ́ dókítà ó pọ̀ kò sí dókítà náà láyé nípa rẹ̀ ó kà mọ́ ó ń tàn ó jáde láyé ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn òun ló mọ ọ̀nà tí ń gbà sọ gbogbo ẹni tó péjọ tí ò lè bá gbọ́ òun ò lè bá gbọ́ pé rọ́bìrì yìí ń ọlọ́run bá wá jẹ́ ká tọmọ yẹn ó mọ sọ bẹ́ẹ̀ fáwọn àwọn mọ̀láíkà ẹ̀dá mi padà làálì àmàlù sọ́ọ̀lì ha tí ẹ bá dá mi padà yìí ṣiṣẹ́ rè ọlọ́mọ tètè mi àti yín bẹ́ẹ̀ lẹ́ni tó yẹ pé kò ní padà mọ́ àti pé tó bá padà tẹ́ àti fún lọ́gọ́rùn-ún ọdún lọ àwọn nílọ lo méjì sí kò ní ṣiṣẹ́ rè ilá ẹ̀ṣà rọ̀bì ọlọ́run tí ẹ̀ ní òun wọ́n ní àrígbọ́ wípé ọlọ́run nígbà skills ẹ̀ a bá fún tá a bá fún lẹ́yìn lò dé sixty ọlọ́run nígbà skills ẹ̀ náà torí pé ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ sallallahu ta'ala sallam ike ọjọ́ orí táwọn ọmọ lẹ́yìn ni ó máa lò between sixty and seventy làwọn ọmọ lẹ́yìn ni ó máa lò wà á kọ́ lòun máa ń kọjá abẹ́ òní tó nǹkan tàwa ní káwọ̀ ní fọ́ọ̀sì kánáwọ́ ẹni pé èrò ń pọ̀ kódà nínú mọ́sálásí wa sáà jókòó yìí tó ní fọ́ọ̀sì táà ní yọ́ máa lo sixty sí seventy ẹ̀yà kùsẹ́kò ti mọ̀rọ̀ free tó yẹ kó mọ́tò ronú bẹ̀rẹ̀ látọrí èmi àti èmi tí mọ̀ ń sọ̀rọ̀ wájú àtẹ̀yìntẹ́gbọ́n tó ní ni ìpáǹlé àti rúdurùdu yóò wá gbilẹ̀ nínú sí ọmọ ádámà nínú àwọn nǹkan tó yẹ ká kíyèsí èèyàn máa lẹ́nu ádámà ó ní wípé ìṣesí mẹ́ta kan tí mo mẹ́nu bà níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí a máa yí nínú ẹ̀ o àkọ́kọ́ ní àwọn tàtàwárà nínú lọ́ọ̀ lè wà nínú ìkẹ́ ọlọ́run tá ń dáwọ́lé nǹkan kan yóò sì máa rọgbọ yóò dàbí ìgbà tó ti bá wa gangan ní plánà àwa la fẹ́ kó rí bẹ́ẹ̀ títí rí bẹ́ẹ̀ ẹni tó bá mọ ọlọ́run nìkan ló kọ̀ọ̀pẹ́ kọ́lọ̀ àwọn ọmọ adáma wà tí wọ́n lò sí nílẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá tún fi ronú kankan ọlọ́run ó sì nǹkan yẹn ní rẹ́dí made tó bá jẹ́ ní ọlọ́run yàtá àjò làṣù yóò kọ̀ọ̀pẹ́ fún Allah tó bá jọ́tọ̀ ọlọ́run yóò gbójúlé rẹ, yóò rẹ̀ kódà yóò fi àgọ̀ yóò jálé bẹ́ẹ̀lì àgọ̀ fẹ́lòmí pé ẹ̀yin tó yẹ ẹ ṣe mọ̀nà tó yẹ kẹ́ ẹ gba irú ọ̀nà la ká torí pé oko nǹkan tó ń bá ti ń gbé yóò mọ smooth ọ̀nà kan nìyẹn tá a wá wí yìí fẹ́ni tó jẹ́ yóò wá máa dá lórí pé kí a fọkàn mà bọ́lọ́run ló ṣe bẹ́ẹ̀ fi fọgbọ́n wa ẹ̀tọ́ wá wà nínú ìṣesí ẹ báyìí nínú tẹ̀mí ayé ẹlẹ́ẹ̀kejì ká sọ jáde lẹ́nu ọlọ́run ní o ẹ bá mi dúpẹ́ fọlọ́run èmi náà kọ́ o ẹ bá mi dúpẹ́ fọlọ́run o kódà ẹ̀rù máa bá àwọn pé gbogbo nǹkan ó sàn sún ó ń sún ó máa dúpẹ́ fọlọ́run ó máa wá sí ọlọ́run dáadáa ẹ̀rú ma wá bà wọ́n pé sẹ́kẹ̀ yẹn sàlùkì àmọ́ làwọn jẹ ma ń bà wọ́n gan ẹlẹ́ẹ̀kẹta ìkẹ́ ọlọ́run tí a wá ń sọ yìí ọ ma wá fi sìn ín mọ̀tọ́lọ̀ ń ṣẹlẹ̀ fáwọn bá fẹ̀ rí aláwọ̀ tààlà àkọ́kọ́ ni lẹ́gbàá Islam wọn padà tún sọ̀pà kọ́tọ́ lọ́mọ lẹ́yìn wá àgbà náà ọlọ́run tó fún wọn lọ́rọ̀ ọwá ní gbogbo sínú oní mo gbé kalẹ̀ fi dáwà ìsẹ̀dílì dáwà ẹlòmí gbé láti kalẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló ti nítorí pé àdáwà ẹ̀sáàjì la èrè ń fà lónìí náà látàyé láti pèlè Islam ìdáwà àdẹ́sì Islam lórí ìdí ló ti ń bùkátà kánáwó sí i ńlọ́ba pé mo gbé ogun tí mo ní kalẹ̀ láyé mo dá tèmi sí méjì àwọn muhajirun nígbà tí wọ́n dé Madina ńlọ́ba ká máa dá ilé sí méjì ilé tá a wà yìí wọ́n dá sí méjì tó bá jẹ́ lè gbé kìí ṣe ẹ̀sìn temporary lè o kìí ṣe fúngbà díẹ̀ o wọ́n sì máa ń fẹ́ àwọn púpọ̀ kọjá mẹ́rin kó tó di pé Islam dé wọ́n wá ń kọ́ ìyàwó nítorí pé ta ní ó fún wọn táwọn ẹni ọlọ́wọ̀n bá kọ ìyàwó nínú ìdí wọn ti ní kíkọ ìyàwó láì sí gbólóhùn akọ torí ọmọ ìyá nínú ẹ̀sìn Islam wọ́n ti so ìgbé ẹ̀fẹ́ lónìí táwọn tí wọ́n lé wọn jáde àbákẹgbẹ́ wọn táwọn náà dọ́tọ̀ ọlọ́run tí wọ́n bá pàdé bí tí wọ́n lọ táwọn ní okùn ọyàwó àdílé wọ́n wá ń ṣe yẹn nítorí ìtọ́lọ̀ oníkànnà ni ó kà fún wọn sallallahu ta'ala alaihi wa sallam ọ̀rọ̀ wá débi ìnáwó wọ́n tún wọ́n ń gbé kalẹ̀ Ọ débi bá mú omi kò ọ̀nà máa fáàmì náà ní kànga bí

wọn fẹ́ ká tara ẹ̀kẹ́yìn tọ́lọ́run ọlọ́run wa jẹ́ ká mọ̀ ọba tí èrújú ni Allah subhanahu wa ta'ala ọba tí èrújú ni o ọba tó sọ tó ní ọmọ máa dáhùn yíwò wà lànà wà ó múra ó fi tóbi ara ó fi nínú tẹ́mọ̀ pàtẹ́wò nínú dáadáa àdánwò ni àìdá àdánwò ni ṣùgbọ́n àdánwò omi tọ́kàn máa ń pọ̀ tọ́kàn máa ń bàjẹ́ lọ́lọ́ọ̀bá ń sọ́mbẹ̀ yẹn lọ́lọ́ọ̀bá fi yẹ̀nà náà iṣẹ́ yìí mìíràn lọ́kọ̀ ẹ̀rọ ọmọ bàyìn ń tẹ̀ nímọ̀ díẹ̀ ẹ sì lè mọ̀ dí rẹ̀ wàlíjú ebi ó sì máa fáyín nígbà tọ́lọ́run ti ń sọ̀rọ̀ yẹn jẹ́ńdà à ń bá gbogbogbò sọ̀rọ̀ lọ́lọ́run bá ń lò wàlànàbìlówánàkùn tó sọ pé wàlànàbìlówánàkà àbí wàlànàbìlówánàkùnmá tó sọ pé wọ àbẹ́yàn méjì gbogbo yín ọmọ ìpé kò sẹ́ni tí ó lè fọ́ọ̀lù kò sẹ́ni tí ó lè ṣẹlẹ̀ sí ó túmọ̀ sí pé mọ́mí ni ó mọ gbáradì fún kò ní tọrọ ẹni ìjọ́lọ́run bá sọ yìí tó bá ti ẹ̀kàn ní ń kọ́ báwo ní ń báwo ni preparation mi fún tí ìfìní rọ́lúgbó tí ìfìní yẹ̀kú olùjọ́ ọ̀nà ọlọ́run tí ó eléyìn bá tẹ̀lẹ̀ fàyàdáàjì ra sọ̀rọ̀ ọmọ adẹ́mọ̀ ń bù káàtà sùúrù ọ̀sọ́pù sàlẹ́sọ̀tọ̀ àníwá lọ́nà mẹ́ta àkọ́kọ́ ó kó ẹ̀mí ẹ̀rọ ànìtàfàkọ̀ sí bí mọ̀kùdóró ẹ má gbiná jẹ pẹ̀lú nǹkan tọ́lọ́ bá kádàrà kẹ́ gbogbo abáyé lè bẹ́ẹ̀ lè fi ọlọ́run mọ́ tẹ́ẹ̀lì sọye mílíọ̀n tó ti kó ní islam látara ilé tẹ́ẹ̀lì sọye mílíọ̀n yẹn ẹ má gbiná jẹ pẹ̀lú tọ́lọ́ kádàrà ládùúrú kọ́bíra ti fẹ́ látara ẹ̀ lẹ́ẹ̀dì lẹ́ẹ̀dìgbòdìkò lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì nínú sùúrù hamsun lisan ẹ̀kọ́ àná yíró bẹ́ẹ̀ bá sọ̀tọ̀ kú sọ̀tọ̀ lọ́hùn yóò jẹ́ ká mọ̀ pé kò ṣe sùúrù kódà ó lè jẹ́ ká mọ̀ ó lè jẹ́ ká ṣe fàdúrà pé ó ti kú ní mùsùlùmí àti kó tẹ̀tẹ̀ fún gbàsílám torí kó ṣe kí ni ó sọ̀tọ̀ kú sọ̀tọ̀ lọ́hùn èèyàn sọ̀tọ̀ kú sọ̀tọ̀ ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ó sì gba germany lọ ó gba london lọ ó gba amẹ́ríkà lọ wípé in tó ń sọ yìí ọwọ́ gbọ́dọ̀ gbẹun ẹgbọ́ rí àbẹ́ ẹ̀gbọ́ rí nígbà tó sọ̀rọ̀ tán ọdún tí bá tẹ bá ti gbọ́ pé mo ti láàmì ní London ẹ rìlíìsì ọ̀rọ̀ yẹn sẹ́wọ̀n tó ń ṣẹlẹ̀ òmí tó sì wà ń lé ẹsẹ̀kẹsẹ̀ wọ́n ní ẹ lọ gbé kó áwù tẹnu ẹ̀ báwo ni wọn á fẹ́ ní ti kẹsẹ̀ yìí tọ́lá bọ̀ ìtọ́sítọ̀kọlọ̀ báwo la àtẹ́yìn ti bá tó wá fún pé kó tún Islam ṣe ọlọ́run lọ lára ìgbà náà torí náà ibẹ̀ ní ọdún ọdún kọ̀kọ́lọ̀ ẹlẹ́ẹ̀kẹta tábùlà àbọ̀ an àfààní ìjọba wà àfààní ìjáhìlìyà iṣẹ́ táwọn amukun mẹ́kọ̀ọ́ àwọn kèfèrí máa ń ṣe ká máa fara ṣe nígbà tí a bá kádàrá àbànújẹ́ àbí nǹkan tí máa fàbànújẹ́ fún wọn afẹ́kájìnà sí o torí tí máa ṣe sí ọlọ́ọ̀bá ròyìn àwọn ọlọ́run sọ nípa wọn pé ìnámọ̀ ìwọ́pọ̀pọ̀ ìrúnà àjọrọ́hún ìwọ́ ìrìn ìfà àwọn tí wọ́n bá máa ń ṣe sùúrù lọ́nà mẹ́ta tá àgbàsàlàyé rẹ̀ yìí àwọn wọn ni wọ́n jèrè púpọ̀ ọlọ́kọ́jẹ́ ìgbàjọ́jẹ́ kan nínú wọn torí ẹ̀ ló pàtó jẹ́ pé mọ́mí ní òdodo òní tọrọ àdánwò mọ́ sọ wípé ìwọ ọmọ rí nira kọ́ á máa torí ẹ̀bẹ̀rẹ̀ àdánwò èyí sílẹ̀ o máa dúpẹ́ fọ́lọ̀ lórí ìkẹ́ máa sìn máa tẹ̀lé máa tẹ̀lé ànábì sallallahu ta'ala wa ọmọ adẹ́mọ̀ ọlọ́run bá wà láyé tẹ́lẹ̀ abdul mumin lè yóò níta ọlọ́run yìí dán ní ni máa ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní ẹja kẹ́ ẹja kẹ́ páńpẹ́ fún tó

ló bá di wo mi wọ̀ wọ́n láyà àfẹ́sọ́lọ̀ máa mú dúró ọlọ́run tọ́lọ̀ máa ṣe nìyẹn tọ́lọ̀ máa wá mú mi dúró sáàfi mẹ́rọ ààrẹ ìran tí wọ́n sọ̀rọ̀ yìí mẹ́rin kan èyí tẹ́ ti bọọ náà lóṣèlú tá bọ̀ yìí èyí ṣùgbọ́n tí múmi bá dúró sẹ́mà kó rí rẹ̀ tí ẹ̀sìn mọ̀kọ́ náà bá wa tó dán wò ó mọ̀ bóyá yóò dúró àbí òní dúró tẹ́lẹ̀ àmọ́ fẹ́ ti hàn rẹ̀ ibẹ̀ lọ́mọ yẹn ó ti mọ̀ pé àtọ́lẹ̀ lẹ́sì ni wá ní ìbámu sáájú àtàwọn náà máa ń ṣe pé àdánwò tí ó bá yín mọ́rin wa jẹ́ ọlọ́mọ ti kí ni ọlọ́mọ bì wá ó ní ìgbé náà mọ̀ tómi ọmọ àmọ́ ẹni tó bá rí kó bá ṣẹlẹ̀ síbẹ̀ tómi tó wá ń bọ́ lójú ẹ̀ omi ìbẹ̀rù ọlọ́run ara kó ti bẹ̀ pẹ̀lú náà ni o yóò ṣẹlẹ̀ sẹ́lómi yóò pé ah tí bá yẹ ṣe lo tómi ẹ wo ẹ̀fọ́ ń lẹ̀ pátápátá ìgbà tó ṣẹlẹ̀ sá ló ń rí ẹ wá ń pè mí ní ìsìn pé kó ń ṣe sùúrù yóò bá jìnnà tọ́lọ́ tẹ́tẹ́tẹ́tẹ́ ọlọ́run má jẹ́ ká má jẹ́ ṣẹlẹ̀ sí wa bẹ́ẹ̀ tí ó rẹ àdánwò wà ní minha mihina yóò wà minha yóò wà oore oore àtọ̀dọ̀ ọlọ́run wa wá yóò di ẹ̀bùn ńláńlá látọ̀dọ̀ nínú ìbáraẹni láì wà máa bẹ̀rù àwọn ọlọ́run ọba ọba tí a oúnjẹ kó náà mọ̀ pé tọkàntọkàn ló ń bí sí lọ́n ọlọ́run sọ fún ìbílí láìsàlágá aléhìn tó ń tọ́ ò lè kápá wọn ẹ jẹ́ ká gbìyànjú kápá débẹ̀ àwọn èèyàn ń bẹ láyé tipẹ́tipẹ́ wọ́n ń bẹ láyé lónìí wọ́n tún máa ń bẹ táyé òbí tán àwọn tọ́nà máa ń sọ yìí pé láìsàlágá aléhìn tó ń tọ́ bó o bá bá wọn bó Suratul Nahl aya 99 innahu laysa lahu sultanun 'ala alladhina amanu ó kò ní dábàá àwọn múmi ní òdodo ọlọ́run ń ran wa létí èsù bọ́lá ń sọ fún wa pé iná kéèrè sí ìdọ́rọ̀ káàdìdà ìfà ètè èsù lẹ tòun ti tí wọn ọlọ́run ní kò ní àwọn ní òdodo tó pé wàhálà rọ́bì yìí mi àtàwàkàlù ọlọ́run bá ní wọ́n bára ojú padà tẹ̀sù ní ìnáwà tòlùtọ́ọ̀nù ohun alàlẹ̀ ní ìnà àtàwálà ọ̀nà ọlọ́nà àwọn tí ó kápá làwọn tí wọ́n mú lọ́rẹ̀ẹ́ nígbà tí wọ́n wá pò ó ní wọ́n lọ bá kó dá ìbá àjẹ́ pé wọ́n ń pe ọlọ́run ìgbà míì yóò jẹ́ láàárọ̀ ìrọ̀lẹ́ rẹ̀ ń kọ́ ẹ̀yìn èsù kílẹ̀ iná fẹ́ gbà nírọ̀lẹ́ ọjọ́ náà gangan tàbí ní kété táwọn tí wọ́n pè pé ẹwà sàdúrà tí wọ́n rìnlẹ̀ a sì jọ fojú rí náà ni o kìí sọjọ́ kejì ẹ̀rọ àkùsẹ́ ni ọlọ́run làwọn eléyìí nínú làákà ìgan wọ́n sọ fẹ́ àwọn èsù kílẹ̀ iná fẹ́ kílẹ̀ iná fẹ́ àwọn ó sì sọ tí wọ́n fẹ́ fún wọn wọ́n sì ṣe àfi fún wọn ọba kan bí wọ́n ṣe wá àfi fún wọ́n ní ẹ má bá wọn dá sí sùmọ́ ẹgbẹ́ gbàsílám kódà bí yẹn járe orílẹ̀-èdè tọ́wá pé mùsùlùmí láti járe orílẹ̀-èdè adélábí jọba àlú jẹ́ kí ó hàn dájú wípé mùsùlùmí ni ọ́ àfihàn jọba gbéyàn dépò ọlọ́ọ̀bá ní máa ń ṣe bẹ́ẹ̀ kò túmọ̀ sí pé a ti gbọ́dọ̀ wá kọ́tọ́ lọ́hùn nìyẹn irú kòtò yóò kó dáa wà yìí yóò gbọ́dọ̀ sọ fóun báwọn èsì dé tonítọ̀hún ti bàjẹ́ nìyẹn kí a má jọba kí a má débi ipò tó o bá ti mọ̀ pé òun lè ṣe kó o má ṣe tọ́lọ́run àti tèṣù wọn ní gbogbo wọn ló jọba lé lórí àtayé ló ti bàjẹ́ fún wọn báyẹn wọ́n wá ń ṣe wáàsí ọba kan lójú mi bẹ́ẹ̀ mo wà lọ́dọ̀ àwọn olùmọ̀ tí wọ́n ń ṣe wáàsí fún láàfin ẹ̀ ọba yẹn wá ń sọ wípé táà bá jọ ṣe táà bá wọn gbé lárugẹ ńkọ́ wọ́n níbi ìdí báwo gbogbo ní a bá fẹ́ lò lówó tá a yọ bẹ́ẹ̀ ẹ̀yin náà lẹ́ti yọ lówó fún wọn wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ ti jọ yọ sí i ẹ ti jọ kópa àìsówó ń bẹ̀ gan ni èjó dùn ìwọ gan lọ kó máa jẹ́ àti yọ sí àbí ẹ̀jẹ̀ mùsùlùmí máa ní ó ní mùsùlùmí lòun wà mẹ́jọ náà eyewitness ni mí ọ̀nà òkà tí wọ́n sì máa dá àbò ọbọ̀ torí wọ́n máa fi ẹni ayà tí mo ń kà yóò iná máa dùn gọ́ọ̀nù hún alálẹ̀ ní ẹ̀tẹ̀wà láwọ̀nà agbára èṣù ó ń bẹ lórí àwọn tí wọ́n mú lọ́rẹ̀ẹ́ irú táwọn tán wà nípò bẹ́ẹ̀ tí wọ́n máa sá fún ni pé kí wọ́n máa dẹ̀wá kí wọ́n máa dẹ̀wá oríṣiríṣi kò dárù ní bẹ lábẹ́ àwọn kí wọ́n máa dẹ àwọn kí wọ́n máa dẹ ẹ̀dẹ́ àwọn kí wọ́n máa rá wọn mú wọ́n ṣe tọ́lọ́run súẹ́súẹ́ wọ́n ṣe tọ́lọ́run yẹ́súyẹ́sú wọ́n tún tètè fún náà ọba yẹn ò parí oṣù méjìlá lẹ́yìn wá sí yẹn tó fi kó láyé ó bọ́ sí wọn lẹ́nu bóyá wá ń ṣe nǹkan ní ọlọ́run nìkan ló mọ̀ torí pé tó bá tẹ́sìkò téèyàn kúrò láyé èyí ó kúrò mo ti ká yà ẹbí lónìí tí ò sì yọ lọ́run ẹ̀ lè kúrò láyé gbogbo ẹ̀ ló lásìkò òun ló jẹ́ kí a rí wípé ẹnìkan nù àfẹ́ tó bá tú bá tó gbọ́ náà bá gbọ́ inú lè dá àdó àtàkárabá àti oríṣiríṣi ẹ̀ ló lè dá sódò pé kó máa bọ́ mi lọ fóun ti túbá àwọn tí ò túbá nǹkan yẹn ń bẹ nílé wọn lọ́jọ́ tí wọ́n kú ẹsẹ̀ tí ò dáàbòbò wọn àjẹ àṣèjẹ ayẹta wọn jẹ àtàwọn oríṣiríṣi ìlànà míì àpẹ̀dá àti gbẹ́rẹ́ àbújẹ níjọ́ tó kú ọmọ adámọ̀ sí rẹ́rìn bàbá kan kú ní Ìbàdàn lọ́jọ́ kan mọ́ wà ń lè kéwú kódà ó jẹ́ ìmọ́mù ìmọ́mù ipò mọ́mù náà lọ́wà tó fi kú wọ́n ti wá máa ròyìn ẹ̀dúpẹ́ pé oró ni bó ṣe wáyé ó gbọ́ náà kọjá bó ṣe yẹ ẹnìkan náà akẹgbẹ́ rẹ̀ gbọ́dọ̀ rí fín ó wá lo àsìkò péréte bọ́yá ọdún kan àkókò dín díẹ̀ lórí ipò nígbà tí ó kú ọ̀la ìgbógbó ẹ tí kọ́kọ́ ń gbọ́ pé lágbájá kú fọ́sì ń takò pé kò lè jẹ́ bẹ́ẹ̀. àtìgbà tí rédíò gbé tí ó gbọ́ ẹsẹ̀ ń lọ wìtìwìtì pé lágbájá kú ah, lágbájá kú kẹ̀ sírú ẹni yìí máa kú báyìí kò dá sí lẹ́nu àsìkò tó nìyí wọ́n láì láti wá ti tó ni bẹ́ẹ̀ náà ni tí ò bá sì tó ẹ lọ sí teaching hospital ní irú Ògbómọ̀ṣọ́ ń bí ẹ lọ sí UCH nìbàdàn ẹ for the past one two three months ẹ̀mí ò ti bọ̀ torí pé àsìkò tí ó lò àsìkò tẹ́mi ó bọ̀ ti ọlọ́run lè blọ́ọ̀kù jíjẹ mímu ó lè blọ́ọ̀kù gbígbọ́ ó lè blọ́ọ̀kù rírí sẹ́mi ọ̀bá tí ìsáàmùtò tí ó lọ ní òní mọ́ èèyàn lè sọdún kan lórí bẹ́ẹ̀ ìlọ́fà tí nira bá dójú ẹgbà míì àwọn èèyàn bóyá ní dára ń ni a ní ẹ̀fóhùn lábẹ́rẹ́ ẹ̀kú ẹ̀dá fún tó bá jẹ́ fóun gan náà lè sọ̀rọ̀ mọ́ àwọn tí ń tọ́jú aláìsàn sáà pé tí wọ́n gá máa ń lé jẹ aláìsàn lọ́ngbà míì wọ́n ní ẹ̀dá fún ẹ̀bá ní rọ́gbọ́n dá sí ni bí ìbáwo àwàlá ẹ̀ pọ̀ ni kọ́ máa lọ ó ti sinmi káwa náà sinmi àwọn èèyàn máa bèèrè bẹ́ẹ̀ nígbà tó ọba tó lẹ́yìn ọba jù náà tó gbẹ̀mí torí náà kí là ń sáré àtàpàjúdé sí àtàtà pìpìpì tó yẹ pé gbogbo nǹkan tó yà ń sọ ìyẹn remote control ẹ̀wọ́ náà bá lọ́wọ́ àtàkùn àwọn tààlà ìdí máa ń fa abẹ́rẹ́ yéésù ìṣesí kẹta tí ọmọ èèyàn lè wà nínú ẹ̀ ẹlẹ́gẹ̀dì mo ti sọ́tọ́ yẹn ètè láwùmí hawa wà náà bù ọ̀ṣẹ̀ ìtọ́n ọlọ́mọdé yẹ̀ o pẹ̀lú ìfẹ́ ẹnu òrìṣà kan ní wọn gbé kalẹ̀ sádùúgbò kan àmọ́ tó pọ̀ káàkiri lórí ilẹ̀ wọn nífẹ̀ẹ́ ẹnu inú mi ni wọ́n ṣe ẹlákùn tó nífẹ̀ẹ́ ẹnu ní ìlọ́dọ̀ Yorùbá wọn ní ẹjẹ́ sílẹ̀ sínú rẹ̀ mọ́ ní òṣè ẹ̀yìn ní àbẹ́ẹ̀kú tó bá ti pẹ́ lọ́dọ̀ Ọlọ́run kọ ìròyìn tó jẹ́ ìbú lọ́dọ̀ ọmọ ádámà nínú ìròyìn yẹn ìbú náà ní lọ́dọ̀ Ọlọ́run nínú ìròyìn yẹn nínú tẹ̀rẹ́ àsìlá ìfẹ́ ẹnu òṣà tó lágbára ni ọmọ Yorùbá kó ni òun ló pọ̀ jù nínú òsà tí ń bẹ lórí rẹ̀ òun ní máa ń lé ọmọ èèyàn lọ síbi kẹ́mi ẹ̀ ò kápẹ́ ẹ̀ kóun mọ́ kápẹ́ ẹ̀mí ẹ̀ irú eléyìí in tó fọ sábà bí ẹ̀ ni èsù tó jẹ́ kóun ní kókó ọmọ èèyàn tí máa ń hàn ọmọ èèyàn kóbókóbó ìlà àgbàfẹ́lẹ̀ àdíkì láwọ̀sọ̀ áfì tọ́wọ́n èèyàn bá ti kúyè níbi ká sílọ̀ àbí ká tẹ̀lé tọ́lọ̀ tó wá tẹ̀lé tẹ̀ẹ̀nú àtòjúkòkò rẹ̀ àánú ọlọ́run bá tọ́lọ̀ wọn ṣe fún wa tó yẹ pé ọmọ ádámà àbá ti sọnù nǹkan ọba ti yí nadé máa lọ́wọ́ látòsí ìbá ti ṣe é ṣe mọ́ bí ìbá ṣe pé ọlọ́run bá kọ́ta àlè àti ìbáàdì yìí báyà táwọn bá ti wà lójú ìrìlè ọlọ́run bá sílẹ̀kùn ká tó bá ká sọ pé akábàámọ̀ ká padà sọ́dọ̀ ọlọ́run ilẹ̀kùn yẹn wà ní sísídò níta ń sọ̀rọ̀ yìí títí nígbà tí ó fi di kọ́ lọ́wọ́ bá ti padà ìbẹ́ lọ́wọ́ kémi àti yóò máa bẹ láyé ńgbà náà torí ṣèrọ ọ̀rùn náà sì ló wà láyé àwọn tó ṣẹ́kù láyé ńgbà yẹn ẹni ìbí ni wọ́n po ilẹ̀kùn títún bá bá bi lè tù ilẹ̀kùn títún bá ti máa ń tì séèyàn kọ̀ọ̀kan eléyìí ń ṣẹlẹ̀ lọ́wọ́ àmọ́ kílẹ̀kùn títún bá ó sì gbogbo ayé ìbẹ́ lọ́wọ́ kémi àtẹ̀yìn wà láyé ńgbà náà ó lè súnmọ́ pẹ́pẹ́ tí o bó ti kó yá tó ọlọ́mọdé mi àtẹ̀yìn ọmọ ẹ̀bẹ̀ láyé bá a ti ń tọrọ ẹ̀mí gígùn tó ìfẹ́ ọlọ́mọdé mi àtẹ̀yìn ọmọ ẹ̀bẹ̀ láyé ńgbà tó lóhùn ìpìlẹ̀ fún títú bá àwọn tí ọlọ́run ní gba tiwọn mọ́ tí ò ní ní wọn lò mọ́ ní òṣèkù láyé gbà yẹn ilẹ̀kùn títú bá tọ́lọ̀ mọ́ bì òun ní ìgbà tẹ́mi fẹ́ jáde tọ́mi yẹn wá ń tú bá sẹ́mi ọ̀pọ̀hùn lọ́lọ́run ti fún kò sí fẹ́ lómi sẹ́mi rẹ̀ ò sì fẹ́ jáde tí wá ń tú bá wọ́n ń ṣe fẹ́ ní jáde náà pé a òun ti ti ṣe òun ti ó yẹ kó ń sin lọ́hùn ó yẹ kó ń gbọ́ sáwọn olùmọ̀lẹ́nu ó yẹ kó ń jẹ́ mùsùlùmí ó yẹ kó ń tẹ̀sìn ó yẹ kó ń pẹ́bọ́ sí òun ọ̀pá sí ẹ máa bá ń bẹ lọ́hùn ẹnìkan fẹ́ kúrò láyé kò sí lọ́hùn ọwọ́ ń sọ wípé tó wá tán náà nìyẹn ọmọ ìkọ̀tún kò tó lòdì ẹ̀sìn tó wá tán náà nìyẹn ẹnìkan tó ọ̀rọ̀ sójú ní sọ̀rọ̀ yẹn fún mi tó wá tán náà ní wúndẹ́ mi dìbọ́ kò sọ̀rọ̀ lọ́n kankan tó gba tẹnu ẹ̀ jáde tó wá tẹ́ náà ni tó wá ó sì tún lọ́ọ̀bù ayé sí ọlọ́run ò gbà mọ́. ìṣesí ẹlẹ́ẹ̀kẹta nìyẹn tí ẹ bá ti kú yè kú òmìnira ti ọlọ́run àti títẹ̀lé tọlọ́run tí ẹ tẹ̀lé fẹ́ẹ́nu tí ò bá máa ronú pa ẹ̀lẹ̀kùn títú bá tọ́lọ́run bá sí kalẹ̀ ọlọ́run bá yé máa ń sàánú ẹrú ẹ̀ tí ẹ máa ronú kalẹ̀kùn títú bá tọ́lọ́run sí kalẹ̀ yìí o tí ẹ ti náà ti gbàbẹ̀ wọlé téèyàn kábàámọ̀ tómi ń bọ́ lójú ẹ̀ tí ń ronú láì sanwó nù láì jẹ́ pé dúkìá bàjẹ́ tí ń wá bọ́lọ́run ti sàánú tí kì í dìde bágara ló dáa tí wọ́n ní òṣèlú ẹni ọlọ́run bá padà láti máa sàwọn sẹ́ẹ̀rẹ́ tó pọ̀ nínú ọ̀nà tí máa ṣẹlẹ̀ tí ẹ̀ fi máa ronú bẹ́ẹ̀ ò ní kọ́lọ̀rọ̀ ó fi ibi téèyàn kù sí kó fi hàn yàn Ọla ìwé ọlọ́run wọ àrọ́ wọ ìwé ìbàdàn sí kọ́lọ́run fi fi àìdá èèyàn kọ́lọ́run fi rẹ̀ fún rẹ̀ tí ọmọ adámà bá ń yọ àléébù èèyàn fún wọ́n máa kà sí àìdá wọ́n máa kà sẹ́sẹ̀ ẹ̀ ṣùgbọ́n tí wọ́n ẹgbẹ́ èèyàn lórí rẹ̀ níbi tó kù sí ti bẹ́ẹ̀ àtẹ̀yìn níbi tọ́lọ̀ ń fẹ́ tà sí àbí tí ń fẹ́ tà àbí níbi tọ́lọ̀ ń fẹ́ tà sí àbí tí ò fẹ́ tà sí kọ́lọ̀ jẹ́ àríra wa tọ́lọ̀ máa ṣe bẹ́ẹ̀ fún yẹn ìtí máa bí òun ni tó dìbò àyà ìrìnà lọ èyí ò dìjú ọlọ́run kódà ní kọ́rọ̀ èyí ò dìjú ọlọ́run láì sí ìdè gbangba wà tó lábẹ́ àdé èyí ò rí pé ọlọ́run àtikọ́ gbà mí àtikọ́ ṣàánú ni àti kó foríjì ní àbámà àti títú bá ń ṣẹlẹ̀ nìyẹn ó ń ṣẹlẹ̀ nìyẹn èyí ó mọ̀ wá fáyà ẹ̀ nínú oore tọ́lọ̀ tó máa ṣe fẹ́rú rúyọ́ tó fọ́rú ìlà tọ́lọ̀ ń fi ọlá tó ṣe hàn ìkẹ́ rẹ̀ kéèyàn mọ̀ pé àjífmẹ́ǹtì òun àánú ọlọ́run ni wàlẹ́ta bèèlmí mi nàfì àwọn bèèlmí nù kìí ṣe òun àbí mímọ̀ àyàn àbágbára tó bá túmọ̀ yẹn ọmọ tí ó fi mú ni mahabatala yóò nífẹ̀ẹ́ ọlọ́run bá a ti máa nífẹ̀ẹ́ tó bá ti wá lóore láyé nígbà tá a náà wa ní kílò wá fi ní nǹkan báyìí tẹ́lẹ̀ iná ló ń sí yóò dìde ẹnìkan bá sọ fún ọ ní tó wà nípò fún mi ní bèèrè ọmọ yẹn ti lásìkò tó ọmọ yẹn ti nú ìbò ló bá lọ́sẹ̀ tó tẹ̀lé wọn ní ọyá lọ rìpọ́tì lọ rìpọ́tì bí ẹni bí àwàdà ló bá bọ́ sí ẹni yẹn ò tírésì sí oníkìyẹn ò lè kó lọ́kàn ènìyàn tó lè kó láyé kódà kó má sọ pé táǹkì ìsà yóò wà lọ́kàn tó lè kó láyé kódà tí bá ń sọ ìsìrì eh, láìpù ẹ̀ kò lè gbàgbé ẹ̀ yóò ronú kan tí ẹ̀ máa wá ronú kan pé áá ah, ah, bí tí mo dé yìí ah, ọlọ́run ṣe o ọlọ́run dúpẹ́ o láṣà tó sí èméjì yóò gbìn ìfẹ́ ọlọ́run sí ìyàn gbogbo àwọn tí wọ́n yẹ nífẹ̀ẹ́ ọlọ́run ibi pé àwọn làwọn àjì àwọn làwọn gbọ́n àwọn làwọn mọ̀ọ̀yàn àwọn làwọn mọ̀ nǹkan plan ibẹ̀ lọ́kàn wọn máa lọ ní ìjẹ́kẹ́ nífẹ̀ẹ́ ọlọ́run ẹ lè sọ̀rọ̀ ọlọ́ọ̀bá lé tí wọ́n kí ní wọ́n dùn àǹfààní méjì yẹn a rí níbi kárí àlébù ara wa fúnra wa ẹ̀rọ ọlọ́run máa bá ní ẹ̀yà máa ti ẹ̀ níbi ká mọ orí ọlọ́run lórí ọlọ́run ìmọ̀ ká nífẹ̀ẹ́ ọlọ́run tọ́mà ìgbà ìmọ̀ ká máa kàn sí pé ọlọ́run tó bá mi tó pọ̀ mi ìmọ̀

àdéhùn rẹ̀ olódó ní ó dámọ̀ sẹ̀mí dìgbà kan àmọ̀ sẹ̀mí dìgbà kan látìgbà kan asẹ̀mí kan ká tó wà sáyé ta wà yìí asẹ̀mí kan ká tó wá sínú oyún gan ọlọ́run bá wa sọ̀rọ̀ nínú àyà 172 sóra keje tí wo gbẹ́ tí ó wà sáyé tó ti lọ́dún ìjọ ọlọ́run bá lóhùn nígbà tó lọ́dún sọ pé aláwọ̀ tó lè rọ bí kò kọ́ ọdún bala kẹrin kan bá tẹ̀sán

ìwọ̀n láàmà sí an takúlù yawọ malkiyamati iná kùnà hàdà gọ̀fìlì kọ́mọ̀ àdìgbẹ́sẹ̀ àbíkíyàmọ̀ bá dé tẹ́ láyé tán kẹ́nà ọ̀sọ̀gbẹ́ ìgbàgbé o ọ̀rọ̀ o àti sí ìwáyé àti ìbọnú àálò àápù àtúnú oyún àápù sọ̀kalẹ̀ ọmọ àdéhùn sẹ àálò ayédáwà yìí màá tòrò oorun inú yóò dùn sọ́mọ̀ kúkúmú ẹ̀ẹ́sà ìsàn ọ̀háfíà ẹ̀sùn lálàáfíà ẹ̀mẹ̀ wọ́n jíjẹ mú ẹ̀jíjẹ nínú àwọn ṣe fún yín àdí ọlọ́ọ̀bá ọlọ́run sọ kankan pa ayé ìtọ́mọ̀ ti mú tẹ ọlọ́run ti mú tẹ ọlọ́run ní ẹ̀ẹ́dùn wa ń lò tán máa tàmílẹ́ẹ̀tì láìpù yín ẹwà bọ́ sínú bọ́lùsákù ọlọ́run tó mú yẹn ẹsẹ̀ náà kò sí ìtẹ̀mí àtẹ̀yìn ní àmọ́dá àmọ̀dájú àbá àmọ̀dájú rẹ̀ síbá àná mọ̀ bá ń àlèbáàlù wà nùṣù gbogbo ọwọ́ àti ìdè fúndájọ́ ọlọ́run nígbà tí gbogbo tọ́lọ́run ṣe ní àdéhùn láti pìlẹ̀ ń tẹ̀léra wọn tó yẹ ká dìná èyí ó yẹ ká gbọ́ yé o ó yẹ ká mọ̀ fóun náà bọ̀ wàlá àtàgòrò ọ̀nàkùn mi àyà dúdú ni à ẹ má jẹ́ káyé ó tàn yín jẹ wàlá àyàgòrò ọ̀nàkùn mi láyé lè lọ́rù gbogbo tí máa ń tàyàn jẹ ó pọ̀ láyé ẹ ń fáwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn gbọ́ tọ́lọ́run mọ́ o sì fẹ́ gbọ́ ọlọ́run tó sáà lẹ́yìn tó máa gbọ́ ọlọ́run jẹ́ tó sáǹfààní fún aláyàtàgbé àmà

ọlọ́run mọ̀ pé ọ̀tá òun lè jẹ́ ìyá tó bíyàn ó lè jẹ́ bàbá tó bíyàn ẹbáwọn tó súnmọ́ jù nìyẹn ó lè jọ ọmọ ìyá àyàn tí wọ́n jọ bíyàn lọ́kùnrin àbí lóbìnrin ó lè tán bí mọ́ òbí èèyàn ó lè jẹ́ àwọn tí wọ́n jọ bíyàn papọ̀ ó lè jọ ọ̀ràn ọ̀rẹ́ ó lè jẹ́ nínú ilé ẹ̀kọ́ ó lè jẹ́ ní iṣẹ́ ìjọba ó lè jẹ́ ní iṣẹ́ ìṣòwò ọ̀tá òun ó lè máa bẹnu wọn tó sì jésù tó gbọ àwọ̀ ọmọ ádámáwọ̀ ta ni ó pàrọwà fún yín tí ó lè ayé àtàlùjáwà kéèsì tàyé nìkan ni wọ́n bàjẹ́ wọ́n bàtàlì kí á mọ̀ jẹ́ inú ó bàtà ti ráwọn èèyàn tí wọ́n bá kọ́tọ́ lọ́hùn ẹ máa rí gbogbo gbàdá bá fẹ́ máa ṣe dáadáa sọ́mọ ádámà nítorí kẹ́ ilé kọ́tọ́ lọ́hùn ni ò bá sàkó ní òun sàwà kẹ́ ilé bá àdàbà kan náà wọ́n yẹ pé dáadáa sórí ọlọ́hùn ẹ ti máa kíyèsí àwọn tí máa pèpè sójú ọ̀nà ọlọ́hùn àwọn tí wọ́n jẹ́ ní ọlọ́hùn àwọn máa pèpè sórí ọlọ́hùn ni wọ́n ní ẹ̀sìn lọ́hùn àwọn ànábì ọlọ́hùn ni ọlọ́hùn ni ẹ máa bá yẹn sọ̀rọ̀ ọlọ́hùn ẹ ti máa sọ fún ọgbẹ́ ìlànà sálókùn àlẹ́ ìyá jọrọ àti ìfẹ́ wá gba nǹkan kan lọ́wọ́ yí o tẹ́ ẹ bá ti gbàtọ̀ lọ́wọ́ bá tán tẹ́lẹ̀ làwọn ẹlòmíín ṣe ẹ máa dá sí táyé òmìtán ni tẹ́ bá ti lè ṣe tiwọn ẹ máa kọ́ntìrúùtì sí ní táyé òmìtán ọlọ́run ni ẹ máa sọ fún ọ pé láàrín sálùkùn àlẹ́ àjọrọ̀ ẹ tún máa sọ fún wọn níbi àìdá abẹ́ níwọ̀n gbọ́dọ̀ ṣe má pé kìí ṣe táwọn afẹ́ padà síbẹ̀ o kìí ṣe pé abẹ́ gbà ń fàyàn ọwọ́ yín kó lè jẹ́ tiwa o kí ló wù sí jẹ́ pé India náà fi ń hàjù báyẹn lọ. Ìpèpè tó mọ́ tó yẹ pé torí àǹfààní ọmọ yẹn kan tá à ń pè torí ayé ẹ̀ tàbí kí á mọ̀ ẹ̀kọ́ lè bá sọ̀rọ̀ ni. Iná mọ̀ yẹn jọ Hizba ọlọ́run ní èsùsẹ́ rí yẹn máa ń pe àwọn tó bá tẹ̀lé àtàwọn èèyàn rẹ̀ lè yà fúnnù mi nà sẹ̀rí kí wọ́n lè bá àjọ ọmọ náà ni o. ọlọ́run ti dá a náà mọ̀ arọ́lọ́run bá sì ń bí ọlọ́run já lè rìtẹ́nì ẹ̀ ọlọ́run bá já lékún lórí ẹ̀ ibi tá a kù sí ọlọ́mọṣẹ́ ṣàtúnṣe wa ṣàtúnṣe èdè ṣàtúnṣe nìkọ̀ọ̀kan yìí ọlọ́run bá kó já sànfàní pẹ̀lú táǹgọ́ ní alùpùpù àtọ̀rọ̀ على محمد وعلى محمد وبارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ان الله يامر بالعدل والإحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله تعالى يذكركم واشكروه على نعمه وآلائه يذلكم قال ذكر الله تعالى أكبر والله يعلم ما تصنعون ومن صلاتكم غفر الله تعالى لي ولكم